mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídìí ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ìlú mọ̀ọ́ká ìbejì olórin ẹ̀mí adégbodù twins ló lo ìtàkùn ayélujára wọn láti ṣàlàyé ohun tí ojú wọn rí nígbà tí wọ́n lọ sí ìlú ọ̀kà àkókó bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún lo àǹfààní náà láti dúpẹ́ lọ́wọ́ ọba àti àwọn olùṣọ́ ni wọ́n sì tún fi àsìkò kan náà bẹ gbogbo àwọn ọmọ ọ̀kà àkókó wípé kí wọ́n dákun kí wọ́n ìṣẹ̀lẹ̀ ló mú kí àwọn fi ọ̀rọ̀ tí àwọn kọ́kọ́ kọ sórí ìtàkùn ayélujára àwọn nípa ọ̀kà àkókò síbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì bẹ gbogbo àwọn olórin wípé kí wọ́n má torí ohun tí àwọn kọ́kọ́ kọ sórí ìtàkùn ayélujára àwọn kí wọ́n wá ní àwọn ò ní lọ sí ìlú náà láti lọ kọrin àbí láti wọn dá wọn lára yá ó ní kì í ṣe bẹ́ẹ̀ o wípé gbogbo àwọn oníṣẹ́ ibi pátápátá lọ́wọ́ pálábá àwọn ti ṣẹ́gi àti wípé kábíyèsí tì ti ṣe ìlérí wípé ayúrú kan báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ ní ìlú náà ẹ ká wò díẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ojúlówó ọmọ ọ̀kà kókó pàápàá jùlọ lọ́wọ́ kábíyèsí ah, bàbá dáadáa ni kábíyèsí ìlú yẹn ò dẹ̀ ní dàrú lórí agbára ọlọ́run ìlú yẹn ò ní dàrú ní òní túká ẹ ṣé ọba àtúbọ̀ jẹ́ kó pẹ́ dáadáa kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ yìí dáadáa inú wa dùn gan-an a dẹ̀ dúpẹ́ fún ìfẹ́ fi hàn sí wa inú wa dùn gidi gan sí ẹ̀yin tẹ́ àjọ jẹ́ colleagues tá a jọ ń ṣiṣẹ́ yìí kì í ṣe gbogbo ọ̀kà púpọ̀ ni ò dáa o àwọn èèyàn dáadáa ló wá látọ̀kà àkókò àwọn ọmọ àlè bẹ̀ àwọn ni wọ́n ń ṣe dáradára. wọ́n ń ṣe rádaràda. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án wọ́n ní ọjọ́ abínisáyé ṣe kókó ọjọ́ abámomi ayé ṣe pàtàkì eléyìí ló mú kí ọmọ ìlú mọ̀ọ́kọ òṣèré Abibat Jinad ìyẹn Joshua Jinad lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore àti àánú tí ó rí gbà láti dá a sí títí di ọjọ́ òní tí ń ṣe ọjọ́ ìbí rẹ̀ wípé ọjọ́ ìbí ẹni jẹ́ ọjọ́ ayọ̀ ẹni bẹ́ẹ̀ náà kò ṣàìṣaláì má dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí lọ́mọ wípé abiyamọ gidi ni wípé òun ṣàpọ́nlé rẹ̀ ju ẹnikẹ́ni lọ nílé ayé ó dúpẹ́ lọ́wọ́ ìyá náà fún ẹ̀kọ́ gidi èyí tó kọ́ bẹ́ẹ̀ náà ló sì tún ṣàdúrà fún bàbá rẹ̀ èyí tó ti tàtẹ́rù nípa wípé ọlọ́run á tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Fúnkẹ́ Ẹ̀tì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n yẹ́ sí ní ọjọ́ ìbí rẹ̀ àti àwọn tí wọ́n pè é àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àti àwọn tí wọ́n fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wọn àti àwọn tí wọ́n ń fi ẹ̀bùn lóríṣiríṣi ránṣẹ́ sí ó ní àná jẹ́ ọjọ́ tí òun kò lè gbàgbé láyé òun Fúnkẹ́ Ẹ̀tì lòun dúpẹ́ wípé wọ́n ṣeun wọ́n kú ìfẹ́ bẹ́ẹ̀ náà ló sì ṣàdúrà fún wọn wípé ìkan ayọ̀ báyìí kò ní tán lọ́ọ̀d ọ̀dẹ̀ ẹnikẹ́ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń kí gbajúgbajà òṣèré Alhaji Gbola kú oríire ayọ̀ ọmọ tuntun èyí tí Ọlọ́run fi ta wọn lọ́rẹ Alhaji Gbola ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé Ọlọ́run fi ọmọbìnrin ta ìdílé òun lọ́rẹ látàrí àwòrán ọmọ tuntun jòjòló èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà máa kí oríire wípé ayọ̀ náà á dalẹ̀ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Dáre Melody ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí Fẹ́rànmi Golden Angel ti ń kọrin tí àwọn àti Dáre Melody náà sì ti ń jó Dáre Melody ló kọ àròkọ kékeré kan sábẹ́ fọ́nrán náà wípé kí àwọn ènìyàn dájọ́ pé ta ni ó mọ̀ jójù nínú òun àti Fẹ́rànmi ó wá ní òun kò ní gbà ó tí wọ́n bá ní Fẹ́rànmi ló mọ̀ jójù wípé òun kò ní gbà rárá kí Fẹ́rànmi gbégbé òrókè ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin Oyinlọmọ Diamond ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kì í ṣe àṣìṣe láti ṣe àṣìṣe o ṣùgbọ́n ó máa jẹ́ àṣìṣe ńlá tí ènìyàn bá ń ṣe àṣìṣe kan náà ní gbogbo ìgbà èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ah àwọn fẹ́ràn ọ̀rọ̀ tí ó sọ wípé ọ̀rọ̀ ọlọ́gbọ́n gbáà ni òtítọ́ ọ̀rọ̀ sì ni ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ọláìdé oyèdèjì ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti wà ní ìlú òun o wípé ọmọ ìkirè ni òun àti wípé dodo ìkirè ni àwọn máa ń jẹ ní ìlú ìkirè tí ó sì ní kí àwọn olólùfẹ́ rẹ̀ sọ ọmọ ìlú tí wọ́n jẹ́ àti ohun tí wọ́n máa ń jẹ ní ìlú wọn ẹ ká wò díẹ̀ níbẹ̀. Ikire is my hometown ọmọ Ìkirè làwa òdodo Ìkirè dẹ̀ làwa máa ń jẹ where are you from me I am originally from Ikire, Nigeria to be precise but then along the line mo divert mo di German ọmọ olúgbó niyín don't forget dòdòkirè làwọn ń jẹ ní Kirè Òkí ló ń jẹ nílùú tiyín. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Christabel Egbenya kú oríire ayọ̀ ọmọ tuntun èyí tí Ọlọ́run fi ta lọ́rẹ bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ni ó ṣe ìgbéyàwó alárinrin tí Ọlọ́run sì tún sọ láyọ̀ Egbenya Christabel ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé oore ńlá gbà lòun rí gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó àwọn olólùfẹ́ rẹ̀ ọ̀rẹ́ náà sì bẹ̀rẹ̀ sí ní kí wípé lágbọ́rọ̀ ọlọ́run àgbéjó àgbéyọ̀ lọ́lọ́run àṣẹ ọ̀mù náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́kọ́ òṣèré Sean George ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ó di ìgbà tí àwọn ọkùnrin bá mọ̀ wípé nítorí ìfẹ́ tí ìyàwó wọn ní sí wọn ló ṣe máa ń tò lé wọn lórí àti wípé ó di ìgbà tí àwọn obìnrin náà bá tó mọ̀ wípé nítorí ìfẹ́ tí ọkọ wọn ní sí wọn ló ṣe máa ń pariwo lé wọn lórí ìgbéyàwó sì máa máa dàrú tí wọ́n sì máa máa ja àjà àdàtúká ni léyìí tí ó jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ó sọ ìbí jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ni wọn kò fara mọ́ ọ̀rọ̀ yìí rárá wọ́n ní ariwo àti títò lé ọkọ lórí kì í ṣe ìfẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká àti gbajúgbajà adẹ́rìn-pòṣónú Bobby ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ètò àti iṣẹ́ adẹ́rìn-pòṣónú kò fi bẹ́ẹ̀ tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà bí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Bobby ló sọ eléyìí lásìkò tí ó fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára láǹfààní láti béèrè ìbéèrè èyíkéyìí tó bá wù wọ́n léyìí tí ìkan nínú wọn àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn sẹ́yìn pàápàá nínú ìdẹ́rìnpòṣónú tó sì sọ fún wọn wípé kò lọ bí ó ti yẹ kó lọ lákòótán ó sọ wípé òun kò ní ní àǹfààní láti lọ wọ orílẹ̀-èdè Amẹ́ríkà nítorí wípé wọ́n ti gbé òun tẹ̀lé òun láti wọlé sí orílẹ̀-èdè náà ó ní jù báyìí lọ fún ajábalẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.